فللقائه وجعلناه هدى لبني إسرائيل وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون أولم يهد لهم كما أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات أفلا يسمعون إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين فيا عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يوقف يدا ولا بوا alhamdulillahi ọtí ó ṣẹwà kò sáyé alhamdulillahi ya qadima ya sha'abu wa ma bójú wá bá ti ẹ̀rí oríṣiríṣi títí wá náà ń gbọ́ oríṣiríṣi táà ń láǹfàní àti máa rí àwọn nǹkan míì tí ó

يقضى عليه وما لي لخلق ما شاء ẹ̀dá ò lè fún rárá rẹ̀ sọ pé bóun ṣe fẹ́ kí nǹkan rí rí kò dẹ̀ gbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀ tọ́lọ́mọba ọba ti fẹ́ àwa lè fẹ́ tọ́lọ́mọba tí wá lòun fẹ́ nǹkan àwa lè má fẹ́ Àdúpẹ́ fọ́lọ́wọ́ bá lórí ìṣẹ̀mí wa. Jẹ́lẹ̀lẹ̀bí kọ́dé tààlá fi tàfàrùdìkí. Kàbíyèsí ọlọ́wọ́ bàbá tí ń dájọba rẹ̀ ṣe lóhun nìkan. Jẹ́lẹ̀lẹ̀bí kọ́dé tààlá bí i قام الوجود به وبه عرفناه tó dẹ̀ jẹ́ nǹkan tó lẹ́tọ̀ sí tó jẹ́ tó wà nílẹ̀ wa tí wọ́n wà nínú ilẹ̀ wa tá ní nínú ilẹ̀ wa nínú ìlú wa ó dẹ̀ ní wá lára báyìí ó dẹ̀ jẹ́yà fún wa. Kẹ́nìká ti wá sọ ń pa ń tọ́lọ̀ ń fi sí ń kẹ́ èdè èèyàn, ẹwà wo ń tọ́lọ̀ ń bá mójútó fún ara rẹ̀. Kẹ́lẹ̀lẹ̀rí ní kápá

قام الوجود به وبه عرفناه Adúpẹ́ fọ́lọ́wọ́n bá tó yẹ́ pọ̀ là ń sìn ọ́. Allahu akíbarú. Bàná ni ẹ máa ń ṣe tí ẹ̀ tí àkí máa ń kábàámà. Allahu akíbarú. Àkàìmọ́ ya àwọn ẹlòmí tí wọ́n ti dọ̀ta ara wọn torí ẹ̀lẹ́sàn tó lọ. Allahu akíbarú. Àwọn tọ́torí rẹ̀ tọ́torí wọn gbéra wọn ṣe péjọ kíná àná tọ́ dọ̀ta wọn ti ń gbà ènìyàn náà ṣe pè lónìí. Allahu akíbarú. Ah, Ọlọ́run ó tóbi o. Hamdá wa ṣúkírọ lè rọ́bì náà ti fi ní àmì. Hamdá wa ṣúkírọ lè rọ́bì náà ti fi ní àmì. Ẹnà lásọ̀rọ̀ alẹ́kùn aláwọ̀lọ́run fún ànàbà Muhammad sallallahu alaihi wasallam. Adẹ̀fiyẹ́lẹ́ iná fi kíra wa

òní náà ni wọ́n ṣe àkíkọ ọmọ náà ní tí wọ́n tẹ̀ tí wá kùn sí mílé sí pé àwọn ètò àkíkọ fún ìfẹ́ọ̀rọ̀ tí wà ń lẹ̀ ní sẹpẹ́ nínú ẹkọ́nọ́mì yìí kíyàn tó lè rírí léyàn ṣe àfikà kiri ẹni bí ẹ̀ká yìí àbí ọlọ́run kó jọ kó ọmọ náà wọ́n lè fi ṣojúṣe lórí òun àtàwọn tó bá ń lẹ̀ kó mọ̀ wá jàbí gbẹ̀yìn wọn kọlọ́njọ́ ní àwọn ọ̀rọ̀ ọwọ́ rẹ̀ lẹ́yìn rẹpẹtẹ àwọn tí wá náà lọ́njọ́ fún anírísíkò halari ta máa fi ṣojúṣe lórí wọn gbogbo òjò ń képó lè dà ọlọ́njọ́ májá

متابعة تفسير وادلانا عن نصرة السجدة أنا يا ستين سواجلوني ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى يوفوا نبي محمد صلى الله عليه وسلم نبي توفنا القرآن زين شبيه ẹlẹ́yìn tí ọlọ́run bá ní kí ànúwẹ̀ fi jíṣẹ́ fún àwàlẹ̀ ó mọ̀ yìí ìbí kan ṣoṣo tààrán wa létí púpọ̀ náà ló ṣẹ́kù láyé lónìí ní ìbí tó wá látọ̀dọ̀ ọlọ́run kútùbù sàmọ̀wíyà pọ̀ gan àwọn ìwé tọ́lọ́run fi ránṣẹ́ látọ̀dọ̀ rẹ̀ lọ́hun sí àwọn òjíṣẹ́ rẹ̀ láyé pípín wọn ṣùgbọ́n tó ṣẹ́kù nínú gbogbo àwọn tírà náà tó sì jẹ́ ọ̀ríjínà kan tí ó sí àdàmọ̀dì nínú ẹ̀ o náà ni alkùránul karim gbogbo ilé tó ṣẹ́kù àbí tó ti wá síwájú rẹ̀ kò sọ́ríjínà àwọn ọmọ lórí ilẹ̀ ayé ìdí tí lè náà dàbí ṣẹ́kù o náà ni ṣíṣẹ́kù àwọn àlìhúmọ́ gbẹ̀yìn tọ́lọ̀wọ̀n tó nẹ́rà fi fún iná ṣmọ̀ṣì tí ẹ̀sìn yẹn ṣe wà táwa náà ṣe ń bẹ láyé táyé ṣe ń jáyé ìbí òfin ẹ náà ṣe máa rí new ṣe máa rí main original síbẹ̀ náà ni láyá tí ìbá fi lómi bẹ ilé àtẹ́ ìwà lámìnà ọ̀lfí tánzí lọ́mọ́ min hakimin hamid. Pàápàá jùlọ ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ àdéhùn fún anẹ́nà Al-Kùránì pé ìwé yìí o. Láyà tí ìbáàbẹ̀. Gbogbo tí ń jẹ́ bàjẹ́ kan ní eré náà Al-Kùránì wọ̀. Bẹ̀ ilé àdé ìhì wà láàrin ọ̀pọ̀ min hamid.

kẹrẹkẹrẹ odi tí wọ́n náà náà ti kójọ sí náà òwe wọ́n tàà ń sọ yìí ń tó ti lé ní 1000 years ní tó ti lé ní 1400 years ní ẹ wá wò ọdún wo ni kọ̀mpútà dáyé ọdún wo ni gbogbo àwọn fóònù ta ẹ̀jẹ̀ ń gba àwọn oríṣiríṣi nǹkan sínú ẹ̀yí ọdún wo ni wọ́n dáyé tí kì bá ń ṣe ìwé ọlọ́run àtàdéwọ̀n ọlọ́run ta ló tó bẹ́ẹ̀ tó lè ṣe nǹkan kan pamọ́ lọ́dún mẹ́wàá sígbàtà wà tí ò ní ní ẹ̀rọ nínú tó ti máa máa kọ̀rẹ́tì ẹ̀ pé ẹja tẹ́lẹ̀ yìí ṣe àkàmẹ́ àwọn tẹ́sùp tá ti lò ní skùn gbà kan kò sí lórí gbá second edition third edition kìnnìkan edition ogbò náà ló tún ti ń jáde lẹ́yìn wọn. láyá tí ilé min pèlú mi ń bẹ ilé àti ìhìn wà láàmì ní kọlífìhì. ọlọ́run kò sírú ẹ̀ nínú alukùránì kò lè ṣẹlẹ̀ ẹni kò lè tọ́ọ̀bọ̀ kó ló fẹ́ ẹ̀dìtì kankan gbogbo ẹ gbogbo àwọn ẹ̀dìtọ̀ ayé ẹni wá wò gbogbo àwọn ẹ̀dìtọ̀ pa tá ń pè nípa afẹ́ máa tọ́ọ̀bọ̀ nǹkan afẹ́ yẹ ẹ̀rọ afẹ́ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run bá ló ti wá kò wá látọ̀dọ̀ ẹ̀dá torí ẹ̀ náà ló ṣe fà tó fi pé eléyìí náà ni tí ajẹ́láǹfààní láwa mùsùlùmí tẹnu kèfèrí ò fi gbọ̀rọ̀ sí wa àwárí sọ́ọ́bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ẹ̀sìn àwọn ẹlòmíì torípòkò wá látọ̀dọ̀ ọlọ́run ṣùgbẹ́ nìkan ò tó bẹ́ẹ̀ láti tọwọ́ àbí tẹnubà kankan lọ́dọ̀ títí wa ó kàn ṣẹ̀sìn ni asọ́nfà olóòdó ni ẹni yóò máa tó ń sọ ni islam ti wá gún tọ́lọ̀ kó sí ní ẹ̀ kò wọn ṣe ìtọ́lọ̀ wá fún àwọn takọra wọn ni ṣíta musa takọra wọn ni ṣíta ànábì ẹ̀ẹ́sá takọra wọn ni kò wọn tọ́lọ̀ fún àwọn náà tí onítùmọ̀ ó pé ọ̀ríjínà ni ọ̀ríjínà lọ tán ní ò sí ìfọ̀kànbalẹ̀ aburú òní kan kò sí fọ̀kànbalẹ̀ léyẹn ọlọ́wọ̀ ṣàdéhùn yẹn fẹ́nikẹ́ni nínú wọn pìtẹ bá lọ tán ò ìwé tẹ́ẹ̀ fi jíṣẹ́ ọlọ́run àbùkù kan òní kan aburú kan òní kan ọlọ́wọ̀ ṣàdéhùn yẹn fáwọn ṣùgbọ́n lọ ṣàdé yẹn fún anábi sallallahu alaihi wasallam pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun ọlọ́ náà wà lásà alkùránì kalẹ̀ fún ẹ àwọn náà láti máa protect ẹ àwọn lámà dáàbòbò aburú òní kan àdéhùn ilé yẹn tọ́lọ ń ṣe fún anábi sallallahu alaihi wasallam tó jẹ́ ìwé ìkẹyìn àdéhùn yẹn ọlọ́run bá mú ṣe bó ṣe ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه Ọlọ́run bá ní òun fún ànábì Mùsá ní ìwé òfin. Àtẹ́yìnà Mùsá lè kìtà. Òun fún ní ìwé tó fi jíṣẹ́ fún àwọn Bani Israel, àwọn Israelite, àwọn ni wọ́n gba òjíṣẹ́ tó pọ̀ jù. Àwọn Bani Israel ni òjíṣẹ́ wọn pọ̀ jù nínú orílẹ̀-èdè lágbàáyé táwọn ànábí ọlọ́run bá dẹ̀ pọ̀ sí jù ó náà níbi tí wọ́n ń destroy lọ́wọ́lọ́wọ́ yìí ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ táwọn ànábí ọlọ́run pọ̀ sí jù lóbi ṣe wá léèmọ̀ ló dẹ̀ ṣe wá láàánú fáwọn ọ̀tá mùsùlùmí orílẹ̀-èdè Nàìjíríà nígbà táwọn Israel tí wọ́n bà Gaza jẹ́ tí wọ́n bà Jerusalem jẹ́ tí wọ́n destroy ibẹ̀ àwọn mùsùlùmí tí kìí ṣe mùsùlùmí Nàìjíríà kan inú wọ́n wá ń dùn àwọn jubilate àwọn ń bèèrè lọ wọn pé ṣe bẹ̀ẹ̀ ni kàábà ti wá wà ní ìbẹ́ẹ̀lẹ̀ ń kó gbá kágbọ̀n tẹ́ ń gbàbẹ̀ lọ ọdá ń gbà tó wá rí bó ṣe rí àtọdún tí tí wàhálà

Wàlàkọ́dé ààtẹ́ ìlà Musa ìkẹtàbì. Ẹ wá rò pé wọ́n dùn Mùsùlùmí, wọ́n dùn Mùsùlùmí, ó jí wá ti jọ ń jà báyìí. Wàlàkọ́dé ààtẹ́ ìlà Musa ìkẹtàbì. Ìyà tó bá jẹ Mùsùlùmí, ìyà tó ìyà tó bá ń jẹ kèfèrí mọ̀kọ́dímọ̀ ìyà ni preambu ìyà tó fẹ́ lọ jẹ lọ́wọ́n ló ń tọ́wò láyé wọ́làkọ́dé àti iná mùsàlìkìtà bí ọlọ́nà fún àníwà mọ́sá níbi òfin fọ́látẹ̀kùn fi mìírí àti mìlìkọ́ Muhammad ọ̀nà ni wọ́n tún sí sọ́dọ̀sára a na afọ àfà tí wọ́n gba ìpè fọ́lá àtẹ́kùn fi mẹ́rìyà ti mẹ́lẹ̀ kọ èyí má ṣe yè méjì nípa pé wà á pàjá ànábì wa mẹ́lẹ̀ kọ ì Mùsá àwọn kan ní túnmà rẹ̀ ní fọ́lá àtẹ́kùn fi mẹ́rìyà ayé fi ṣákì àwọn ní àwọn tó lọ gba ìdájọ́ nípa ìrun kíkí lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́ mú rìnrìn àjò al-Isra wal-Mi'raj tánàbí ṣe tọ́lọ́ sọ pé سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الحرام إلى المسجد الأقصى إن أجون لا تعنى محمد صلى الله عليه وسلم في الشيء أجون لا تدعو الله بارد جبريل وامو

tánàbí musa fi ń sọ pé ṣe ìrùn tó lọ gbà rí mélòó ló gbà yìí àwọn èèyàn rẹ̀ onílè kélé pọ̀ jù láti 50 tó fi ń kó máa padà lọ́dọ̀ ọlọ́ngbà níkọlọ́mbẹ̀ dẹ́ níkọlọ́mbẹ̀ dẹ́ tí tó fi wá dẹ́ sí ẹ̀mà ànútà kìlójúmọ́ 50 times ẹ̀bá máa kìlójúmọ́ olórí rá kúkún kí bó ṣe jẹ́ márùn kò sí níṣá ohun tó bá ti jẹ́ nǹkan rí ààrọ olórí rẹ lọ́rùn láti ṣe bí nǹkan bí náà ṣe rọ olórí ibú lọ́rùn láti ṣe kọlọmáṣe máa ti lé lórí ibú àbẹ̀lẹ̀lọ́ ẹ̀rọ ọlọ́nkan jò ní pé ó ti tọ́ mú ìṣe wá ṣe ó dùn tó báyìí náà ló kóró àá ó ṣe wá dùn lẹ́nu tẹ́ ọ̀mùtí ṣetán ni mi gbogbo tí ó dá ìṣọ́ ni gbogbo tó bá

bó ṣe dé yìí gbábẹ́ kò fi jíṣẹ́ fáwọn èèyàn àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfà ọmọ oní àyà tó wà ní ṣúrọ́tù Yunus àyà 94 a ìyẹn ló wá ń tú eléyìí iná àlàyé táwọn olùmọ̀mí táwọn ṣe wípé ntọ́lọ̀ bá ń sọ́mẹ̀ ní pé fọ́lá tẹ́kùn fi mẹ́rìyàtì mẹ́lẹ̀kọ́ ìhì nípa ọlọ́wọ́ bá fún Al-Kùránì bó ṣe fún ànábì Mùsá náà níbi òfin ti tí ẹ̀. fàyínkù tàbí ṣákín mimma anzalna ilayk fas'alil ladhina yaqra'una al-kitaba min qablika laqad ja'aka al-haqqu min rabbika fala takunanna minal mumtarin Ẹ̀ríká ilé yìí náà ló wá ń tú ìta kàtán yìí. Báyé ń gọ́n jàfẹ́ ṣákẹ́rọ. Wọ́n dẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àfẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ jáhà nínú ọ̀rọ̀ méjì yẹn, èyí ni wọ́n ló tẹ̀wọ̀n jù. Aláwọ̀bá ní fàíkúntà fi ṣàkí mímá àǹzàlìná ilẹ̀ yìí. Ọlá ní tó bá ń ṣe méjì ní pàntà sọ̀kalẹ̀ fúrẹ̀ Muhammad. Fàtàlìlọ́bí na ya kọ́rọ̀ hún alìkìta bà ní ọkọ̀ bẹ́lẹ̀. Ẹ̀mọ̀fẹ́ ń tí mẹ́sí jẹ́ náà kọ́kọ́ dé ó ṣàjìjì lára náà bí, sọ́lọ́ ó wá bùkátà kọ́lọ̀ àwọn ọba fi yé pé mo ṣiṣẹ́ lòdìṣẹ́ ni ó yá bá wá wó ó yá bá wá gbọ́ tí nǹkan mi bá kọ́kọ́ bẹ̀rẹ̀ mi kí ló dé ni mò ń ni mò ń fìlì àwọn tó pẹ́ rárá fara ẹ balẹ̀ bá pò ń fẹ́ máa ṣe méjì nípa ń tà sọ̀kalẹ̀ yìí Àlẹ́lẹ́dínà yẹ̀kọ̀rọ̀hún alìkẹtàbà min kọ́bẹ̀lì. Ọlọ́run ní bèèrè lọ́wọ́ àwọn tí wọ́n ń kàwé àwọn òbí òfin tó ti wá síwájú kó tó di pálù Kùránì èdè. Bèèrè pé kí ni wọ́n kà ní ẹ̀bá olóṣèrí. Wá kàn fí ẹ̀ pẹ̀lú ìta fi ránṣẹ́ sí ẹ. Allahu Akbar. Ọlọ́run ní. Làkọ́dẹ̀ já àgàlẹ̀ ṣàkúnlẹ̀ rọ̀bìgà. Ọlọ́run àná Àkọ́dé jẹ́ kẹlẹ̀ ṣàkúnmí rọ̀bíkà. Kìí ṣe kó bóyá ọkàn ńlá láwọn rí nǹkan kan lójú oorun, ọ̀dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ti wá. Fọ́lọ́tẹ̀kù nàmìnà lè mọ̀mọ̀ darí. Ọlọ́run ni máa dáwọ̀ bá ṣe méjì. Bó o ṣe ń gbọ́ yẹn náà ni Ọlọ́run ọba ló ń sọ, òfin Ọlọ́run ni, òfin Alkùránù ni. Bá a ṣe fáwọn èrò síwájú níbi òfin láfún náà àwọn òfin gbọ́dọ̀ bẹnu àtẹ́là mi rò síwájú. wàlá àtẹ́kù náà mìíràn lẹ́bí iná kẹzàbú bí àyà jílá ìbátẹ́kù náà mìíràn lẹ́kọ̀ọ́ sí rí. àwọn ni máa dàbí àwọn tí wọ́n pèwé òfin ọlọ́wọ́ bá nírọ́ àwọn kan nìyẹn lánàá. fa wọ́n ṣùgbọ́n àwọn òfin ọlọ́run àwọn ahkam àwọn ayatul ahkam tó wà nínú al-Qur'an ó nira fún wa láti tẹ̀lé wọn kí ń lè ń lò tó bá ti débi lílò àwọn afá máa ń fò ní anápọ̀lọ́ ní tàbá ti débi ìrùkáfò tàbá ti débi àwọn àdíntù míì wọ́n ní àfá fàdífẹ́ lélẹ̀ kí láwọn pẹ̀rọ ní mùsùlùmí fún ṣebí tán ní kí n ṣe mùsùlùmí fi yàtọ̀ mùsùlùmí náà ni pé òun ò fẹ́ gbòfin yẹn kò dẹ̀ ṣe tán àti ṣẹ̀sìn yẹn àwọn ṣe máa wá náà ṣẹ̀sìn yẹn tamawa láàfẹ́ òfin yẹn ọba tó ní ká ṣẹ̀sìn tó pè wá òun náà ló gbé òfin kalẹ̀ sínú ẹ̀sìn rẹ̀ òfin tó bá ti wá gbogbo àwọn òfin tó wà nínú islam bá wọn lára mọ́ òfin yẹn ni wọ́n lára gan àwọn ẹni máa gbọ́lẹ́nu ẹgbẹ́ ẹ̀rin ní súnà ẹlẹ́mọ̀ òfin máṣùmátọ̀ kí ló fi máṣùmátọ̀ sí tọ́lọ ń ṣe yìí náà ni èwo wà

Àwọn ọmọ bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó èlé yẹn. Àfàtúmínú nábì bárábìlì kìtàbí wá jẹ́ kí fún nábì bárábì. Ọlọ́run ní ṣe nígbàgbọ́ nípa apá nínú òfin Ọlọ́run bá ní. Àfàtúmínú nábì bárábìlì gba òfin pé kírun ẹ̀dẹ̀ ń kírun ń kí fún

من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ọlọ́run ẹni tó bá ṣerú ilé ikò sí kankan tó ń béèrè lọ́dọ̀ ọlọ́run ju kó fẹ́ ní tìjú látàyé dọ̀nù ọlọ́run ti gbìyànjú òun gbìyànjú ọlọ́run ká ṣe dára sáwọn bí wa òun dẹ̀ ti mú dájú òun ti ṣe dára sún ọ̀ṣẹ́rí ìyá yẹn

Àbíkú ọ̀tẹ̀ láti ọlọ́run kó ṣe ti ẹ sí. Fama jaza'u man yaf'alu dhalika minkum illa khizyun fil hayatid dunya. Ṣé ọ̀lọ́ ní ọmọ tó fojú sí skún gbà ẹni. Ṣé bí mínà wá rí à. ní ìsìn

tálímọ̀mọ̀ tálẹ́mọ̀ tó fẹ́ ṣe ìṣẹ́ ìmọ̀lóṣèlú tó fẹ́ gbà mí síṣẹ́ náà máa gbà mí síṣẹ́ kan bóyá okó kan náà máa lọ jù mí sí tẹ̀yà tó pẹ́ fọ́lọ̀nù má kọ̀m̀plẹ̀n má fóṣàtì ní láàrí máa ṣe dára sí wọn torí pé ìtò orí ló ń sọ yẹn o ìntààrí pọ̀nù táwọn ìyá wa tán bàbá wa ti ṣe nítorí wa ìntààrí pọ̀ abọ́mọkan ní nìsí olómọ́bí tó ti súnfọ́ ara dé láti ìgbà tó yàwó ẹ̀ ti wà ní oyún tó ṣe ìgbà tó bímọ yìí bàbọ́mọ́ ló mọ wàhálà tó ti máa ṣe ìyá náà ló mọ tó jù tó náà ti rí kóhun tó rí bí ṣé àwa lè san owó yẹn fún wọn ṣé náà lè san owó yẹn fáwọn àbí kó ọ̀rán ti gbogbo wàhálà tí wọ́n ti ṣe yẹn kó máa wò ìtàwọn òbí tò ní ṣe àbí tí wọ́n náà bá ti ń ṣe tí wọ́n náà fi máa ìmájì irú ìtàwọn òbí tí ẹ lè ṣe nígbàtí technology òtí ẹ̀ tí advance tó yìí nígbà ayé kí wọ́n dènà bí bọ́ ṣe ń bọ́ kan báyìí ó ti yọ àgbọ́ tún ti yàgbẹ́ sí wọ́n tún ti fọ́ fọ́ wọ́n tún ti tú wọ́n ti ìdílé jí gbogbo ẹ̀ wọ́n gbogbo tó ti fojú wọn rí yẹn kékeré ló pé ní ṣebí dápà làwọn ará lónìí àwọn àti dápà mọ́dí wá ti ìṣìyàn tọ́wọ́ bá jẹ gbọ́nsẹ̀ sí àásọ́nù àtúnmọ̀mí àtìdẹ́mọ́ àtìnẹ́kan ọkẹ̀ òtí sáré mú fóònù ti pé dájì ẹ̀ jáde náà ti pé dókítọ̀ dókítọ̀ náà sáré pìsì àgbẹ̀kọ́ báyìí náà mẹ́ṣọ́ kípa ìṣòran temperature ṣe ìkíní kan àwọn ayáwátà náà rírú ẹ̀ wọ́n rírú ẹ̀ àpòrò náà yá ẹ̀ ń pọ́n mú wọ́n bí èní ni bàbá tèmi ò sí nlé mo gbọ́tàn nígbà tí wọ́n bí àwọn àyàwà ala ọ̀nà bí èyí sí o èsì ìyẹ̀gí ìṣe o àwọn àyàwà ala ó ràn ọlọ́run gan ọlọ́njẹ́kọ́ rọrùn gan a ti bẹ̀rẹ̀ pàrá kò sí fóònù tó ma fi pé bàbá tèmi pé <laughs> kò tí ìsáyé fóònù kí a ti bí mọ́ nígbà tó di ẹwà agbó kan ọ̀sán náà bá ní ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí ya à abúlé wa kẹ̀rẹ̀ rí ọjọ́ ọjà ní <laughs> Allah akbar kabira ìyá ni mi wá ní rántí àwọn yẹn ní mi rántí ìyá mi bàbá yẹn ọ ti gbé mi láti zẹ́ríkà àti ìyá àbọ̀lọ́rẹ́ àbọ̀lọ́rọ́jọ́ náà ní àrí ọ ti gbé wa dé ọtútù kan tó wà ní fọ̀ mẹ́kún àbíkúná ti ń pè padà lọ máa lọ ọtútù yẹn ọ ti rù mí débẹ̀ ìyá wà lọ́tọ̀ àwọn àtẹ́ni sí ìyà pé kẹjà ilé stop bẹ́ẹ̀ náà àwọn náà lẹ́ni mẹ́nà mọ́ sunkún kíká kíkọ́ pé mo fẹ́ jẹun àbádábílẹ̀ ni wọ́n bá ní lóòrù náà dé òru ní wọ́n dé bóyá kánù kan náà tí ń bọ̀ lọ́dún náà ah, àwọn ará

wá ní ẹ̀nà ti dára táwọn bí yẹn ṣe òwá rán ti ti ẹmá. Fàtúmínú na bí bá rántí kìtàbí wà tẹ́kífòrú na bí bá rántí. Kémi náà máa wá bínú pé wọ́n withdraw mi kúrò ní skú, wọ́n bá lọ jù mí sílé kíw. Èyàn bèèrè náà àwọn ní ibi tọ́lọ bá ní kíra àjò tí ẹ̀nà dé lónìí máa ra àwọn òbí ẹ gẹ́gẹ́ bí aláìdá ẹ̀ má nígbàgbọ́ nípa apá kan òfin ọlọ́run kó wá takapá kan èwọ̀ ni ọmọ ajásẹ́ ọmọ yẹ fún alùsàlẹ̀ ìkàmí nǹkan ilẹ̀ àkíkì tàbá ti gbọ́ ká máa má pákànjà pákànlẹ̀. ká máa sọ pé mo dàjì láìkì ilé ṣẹ́rí àwọn ayà bá àti ìsànmà lọ́nkà tán sọ pé ẹ̀nà ànábì ní ká máa gé kánná ẹ̀ àlábì kó gbàgbé ẹni o èmi ò lè gé kánná ilé o mo fi lé ilé àwọn ọdún tí ń dá sí ẹlòmídẹ́ ń dé kánná sí láti lè ọdún márùn sẹ́yìn akọ̀ máa fọ́ a máa túnṣe á tún máa yọ ìsìn àwọn aṣẹ́ ṣọ̀pọ̀lọ́bá ẹwà rò pó dékè síbẹ̀ tí ẹ ní o agé ní ìwágé bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ìwágé ní ìwọ ní kó máa dẹ́ ìkan sí anábìnrin ká gé ní ẹlẹ́mí sọ pé ṣẹ́tẹ̀rí mọ́ṣẹ̀lẹ̀ ah, ah, kí ẹ̀kan ọmọ tí ẹ̀rí olè fílẹ̀ àwọn ayún mi mi ní ìlànà ah, àwọn adánù pẹ̀lú àgbàtí mi ṣe ẹ̀hẹ́n anábìnrin ká sí ni tó bá ti yọ lọ́dọ̀ tí

ọjọ́ ẹ̀sìn ẹ̀ṣú kò dí ọ̀rọ̀ ni. wa yawmal qiyamah. ọlọ́májọ padà ṣẹ̀ sí tètè dúbà. wa yawmal ó ní òun máa ń play ṣìnà gan òun dẹ̀ máa ń succeed ah stop ẹ̀ ọlọ́run ah. tí ìfẹ́ jẹ́ ń yà ní tètè stop ẹ̀ kí àyẹ́ tó dé. Ah, ọlọ́run gbogbo tó bá ti gbọ́ pé kò tọ́ má ṣe máa torí pé tó bá kàn ọlọ́run náà àbí ẹ̀ṣẹ̀ sí láyé wàyá ọmọ ìkìyàmà kò tún wá ní parí sáyé pé ṣó sán jì báyé ìrìnà ní wàyá ọmọ ìkìyàmà sí ọlọ́run tó wá tún ní jàgbàrà ìkìyàmà yọ́rọ̀dúnà kan tó wá lọ fèsì ìjà tó ní agbára tó ní pọ̀jù ìtàn jẹ láyé ìyáyẹ̀ Ọlọ́run ní gbogbo ń tàà ń ṣe ẹwọ́bí tọ́lọ ń parí ọ̀rọ̀ yìí sí. Ìwọ́lẹ̀ rẹ̀ pé wọ́n ti ṣe ti escape olèrùpé wà ti ṣe o ti ṣe gbé olèrùpé kọ̀rọ̀ ló ti ṣe ẹnìkan orí ẹ ọlọ́niwá mọ̀ Allahu bí ọ̀rọ̀ fìlì ní àmá ọlọ́run ohun ṣọ́pọ̀ òpó náà ò gbàgbé tó ṣe ẹni tó ṣe ló gbàgbé ẹni tó kò gbàgbé ẹni tó ṣẹ́ ni ẹlẹ́ni lẹ́dàá tó fọ́ gíláàsì ilé onílé àbí gíláàsì mọ́tò onímọ́tò òun lè ti gbàgbé kò ń ṣe jàǹbá yẹn ṣùgbẹ́ ni tó ṣe fún gbogbo ọjọ́ tó ń bá rántí bóyá àpá yẹn ló fi rántí ni àbí gbèsè tó pà tó fi tún tó bàjẹ́ ṣe ni òun lè gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣùgbọ́jú tí wá ló ṣe ọba sọ̀tàn ló jẹ́ ẹlẹ́mí ìsìnkò mọ́ ẹlẹ́mí kò tẹ̀ sí ìdáyé a ń bèèrè ọmọ kan jò ní tàǹkọ́ pé nígbà Abíọ́lá op 93 93 kẹ́ ó náà sí fẹ́ yahun a ó dẹ̀ ní last one <laughs> ọ̀dẹ̀ sí fẹ́ yẹ a ń gbà tó sọ wá ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ṣe ń gbà náà àwọn tí wọ́n ṣe àwọn lè pa àwọn ti gbàgbé àwọn làwọn tí wọ́n ti jayé gbàgbé ọ̀run wọ́n ti fi ayé wọn wọ́n ti mú ọ̀run wọ́n ti tádànà wọ́n ti fẹ́ra àwọn náà máa ní ìròrí àràgbélayé ayé yìí la máa jẹ ká tó jọ̀run ayé la máa jẹ ká tó jọ̀run àti káwọn gbádùn láyé wọ́n tún máa ní ìròrí burúkú pé ẹni táyé bá jẹ lọ́run máa jẹ wọ́lá ìkò rí bẹ́ẹ̀ ah tó bá yẹ pé ní tẹ́ẹ̀ náà ń dúró dè nìyẹn kò rí bẹ́ẹ̀ o ẹni máa sọ pé kó máa ìṣẹ́kùn kankan fún lọ́hun ìyẹn dẹ̀ lè gbádùn láyé kó tún gbádùn lọ́hun ìyẹn dẹ̀ lè jẹ̀yà láyé kó tún jẹ̀yà lọ́hun ẹ jẹ́ ṣàlàyé rẹ̀ tó bá sin lọ́hun láyé ń bí tọ́lọ tó wá kẹ́ tuntun fún ẹ wà gbádùn láyé wà tún gbádùn lọ́run tó bá sin lọ́hun láyé ń bí tọ́lọ wá kéré àrísìkí ẹ sáfi àdímò rọrùn tó ní lọ́wọ́ tó wá ń jẹ́yà nínú ìṣẹ̀mí ayé tó bá ti ní farada wà padà gbádùn lọ́run ìyà yẹn nìyẹn tó bá kọ̀ tó sín lọ́wọ́n láyé tó ń sin wọn bá dá tó tún wá tóṣì pẹ̀lú ẹ̀ wà jẹ́yà táyé pẹ̀lú tó táyé wà tún wá lọ jẹ́yà ọ̀rọ̀ pé ládúrú ìyà tó jẹ láyé yìí ládúrú tó kò kan kò díwọ́ ìyà tàlkìyàmà kọ́lọ̀ má ṣe bá tẹ́ lẹ́nà àyà ẹjá gbàgbọ́ yẹ ẹ̀sìn ọlọ́run àwọn tí wọ́n ti táyé wọn àtúntọ̀ ọ̀nà wọn tí wọ́n fi ráyé fala

àwọn tẹ́ gbogbo ṣe ń dáṣẹ́ ní báyìí ló ń já ìfún já ìdọ̀ já gbogbo ẹ̀ ní ọ lábẹ́ ọ̀rùn tó ń tàn látàrí tí ọpọlọ ń hó bìgbà tí wọ́n bọ ẹran ìròyìn alkẹ́mọ̀ fáwọn ẹni tí wọ́n sílọ̀ láyé kò ṣe ìròyìn gidi o Ọlọ́kọ́lé وجعلناه هُدًى لبني إِسْرَائِيلَ آية القرآن تنسل ọlọ́run ọba ń jẹ́ ká mọ̀ pàtàkì àwọn ànábì ọlọ́run àti jẹ́ tó ń gbélé wọn lọ́wọ́. Hudan li bani Israil.

òdodo ẹ̀sìn ilé tó ń gbélà ànábì ọlọ́run lọ́wọ́ irú orí ibú tó ń bẹ fúnra òyìnbẹ́ kọ́nà má ti tìmẹ̀ àti lórí ibú ẹ̀sọ́nà ti sàrà eléyìí Ayà tó tẹ̀lé ibẹ̀ náà ni. Wàjàánà mínúm àìmọ́ta yìí yàtẹ̀dù nàbí àmúrínà lámà sọ́bàrú. Ọlọ́run ní nínú àbà ní Israel, àwọn wọlé ànábì wa Mùsá. Wàjàánà àìmọ́ta yìí yàtẹ̀dù. Àwọn wọlé yìí rẹ̀, àwọn kan bẹnu wa, tọ́gbọ́njọ́ àná, báwọn kan náà ṣe gbọ́ táwọn ògbà táwọn padà sórí ibú nínú àwọn tí wọ́n tí wọ́n sórí ibú ni fìràún wà ọlọ́májá ṣòfò onódẹ̀ kó kọ́kọ́ sórí ire yẹn ohun gangan ló yẹ kó ṣe orí ire yẹn jù ṣùgbọ́n orí bó bá ti ń bẹ fún kó gbé pẹ̀lú lórí ire fógójì ọdún kò ní sórí ire olóyẹ kó kó tún fi kún sáẹ̀ nínú ìlú kó máa kó wá jókòó jókòó bàbá ànábì ọlọ́run tọ́rọ ló títà ànábì wa Mùsá alayhi salatu wa salam àfihàn ló gbé láti kókó dàgbà jíjẹ mímú ẹ̀ sísùn wíwọ́ṣẹ́ gbogbo ẹ̀ ológbọ́ bùkátà ẹ̀ ṣùgbọ́n kò padà jìrì ànábì Mùsá

bí kọrùn ẹ̀ ṣe jọwọ́rú nìyẹn ó náà fara rú ànábì wọn sátẹ́lẹ̀ àtàwọn èèyàn ọlọ́run ló kàn fáàmẹ̀ fílẹ̀ fún wa nínú alùkọ̀ọ́nà àbákan máa sọ pé kọrùn kọrùn àbámà mọ̀ bó ṣe wá rí àṣépèpìlẹ̀ tiẹ̀ náà ó náà ń jókòó bí ẹjẹ́ ń Musa Musa bí ọ̀rọ̀ fìráùnù náà ṣe rí nìyẹn kó náà rọra jókòó jókòó bàbá ọba ìjókòó bàbá ànábì ọlọ́run káàyàn ma wá kí kan bá wá yìí kókàn rọra ju wọ́lẹ̀ kó gbà Islam ó tán orúkọ rẹ̀ yìí rẹ̀ kò ní tán إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد أكبر بطلع أنصر بي Ọlápàdà Rùsálínà Mùsá. Ẹgbẹ́ ilẹ̀ máa bèèrè pé ànábì Mùsá tí ànábì Fìràún ni, àbó ṣe jẹ́ pé ọlọ́run náà rán sí Fìràún. Ṣé Fìràún nìkan ló wà ń lù ní? tọ́lọ bá tó kó òun rán Mùsá òun ní kó jíṣẹ́ fún Fir'aun alábáàdì àrùjá àti àwọn èèyàn rẹ̀ ọlọ́ni òun fún ànábì Mùsá oríṣiríṣi àwọn àmì àwọn ẹ̀rí jẹ́mi nìṣó ìlàfihàn kọ́lọ̀ fi hàn Fir'aun kọ́lọ̀ sọ fún pànábì ọlọ́run lòun jọ ń lọ lálàáfin. Fátàbà ìlú àmúrọ̀ àwọn ènìyàn náà wá ya ní wọ́n ní wá wọ́n mú sàmù ẹ́ àfin bí náà ti tọ́ ẹ wọ́n mọjọ́ wò ní wọ́n ni wọ́n máa tó wá pé kí ní kò dá. Orí ibú tẹ́lòmí náà ṣe rí, ìtànlẹ́lòmí náà jókòó tó ṣe ń pa. Ìtànlẹ́lòmí ń pa pé ọmọjọ́ wò ní. Ọlọ́run yọ àfẹ́ẹ̀sì nínú ìdílé wọn. Ó ní ta ló máa gbà fẹ́lẹ̀ yìí, ṣé mi ni, àwọn ta lọ fẹ́ ìyá bí tó dúró sí nìyẹn tí ò fi gbà yẹ́dẹ̀ sọ pé múmi múmi múmi àníkẹ yẹṣẹ́wò mọ́ onítẹ́lẹ̀ tán tántátánítánikó yẹṣẹ́wò mọ́ àwọn àfáà tí wọ́n kó ẹjá ìdígan pàápàá àwọn ọlọ́sàkọ̀ àkọsọjá yíyọ fún wa tàbí <laughs> bó ṣe ṣẹlẹ̀ lára fìránù jákiní ànàná nìyàn tó ró mọ̀ pẹ̀lẹ̀ Musa ìlànà ló ṣe ṣẹlẹ̀ lára àwọn tí wọ́n jẹ́ àwọn ẹntọ́rẹ́jẹ̀ náà Musa Musa ìwọ́kẹ̀ àwọn jẹ́ wá jẹ́ wọ ìwọ́kẹ̀ bíyàwó mi náà ṣe máa ń ṣe oníbó látara ọkọ ẹ̀ torípò ti rí tán kí àjọ ìgbẹ̀ náà ìjájúwá náà lọ ìwọ́n náà wá ń gbé gẹ̀gẹ̀ ń ta oríṣiríṣi adùn farùngbọ̀n ẹ̀ṣẹ̀rẹ́ adùn falẹ́tẹ̀ adùn orí ẹ̀ báyìí adùn síbìlà gbòrò lórí ẹ̀ gbogbo eré ipá ẹ̀rẹ́ panu yàrá ní kójẹ́kójẹ́ o tọ́nà ọba ti ní kọ́kọ́ rẹ̀ dí ààyè táyé tí ń wọ́ tẹ̀lé lẹ́yìn lọ́lọ́run ṣe nílùú ẹgbẹ́ ìlú gbogbo wọn tó bá já láàrin fín ẹni nínú kọ̀rọ̀ yàrá jẹ́ kó kọ̀rọ̀ yàrá tó bá ti dédé àwọn èèyàn pàtàkì tí wọ́n ti ń gbé gẹ́gẹ́ bọ́nà bá wọn gbé gẹ́gẹ́ ní bá wọn gbé gẹ́gẹ́ ń bẹ̀ kọ́nà tó yá pé ó lò ń lò fún nínú tó bá ti kó yá máa lò ayé na máa fojú aya bá wù ẹ́ tó bá ti pọkọ ẹ lọ́ba wọ́n tó bá pọkọ ẹlẹ́rú aya máa fojú aya ẹrú wù ẹ́ adàmà ìwọ náà gẹ́gẹ́ bí pé ẹrú fìráhùn ló wà náàbì wọn sáńlẹ̀ tó wá fi padà wá kábùkù ọlọ́run ọ̀dẹ̀ wà náàbì wọn sáńlẹ̀ lọ́nà gbẹ́gbẹ́ àwọn ìpòpá tọ́wà láàfin lọ́dọ̀ fìráhùn jẹ́ kí náà náà bá tẹ̀lé ọ̀rọ̀ fìráhùn lọ́dọ̀ Ọlọ́ni Fìránì tí wọ́n dẹ̀ tẹ̀lé yìí kò níbi kan kún ọ lọ, wọ́n mọ́ amúrú Fìránì nàbí rọ̀ṣì. Wọ́n mọ́ ìmọ̀ràn Fìránì ò tọ́ ó fẹ́ kó wọn jìyà ó fẹ́ kó wọn wọn náà nì ó jẹ́ pé lásìkò tá wà lónìí náà afọ́súnà eh. ń ṣe wà sí àwọn afọ́nijájàlú ti náà ń ṣe wà sí táyé bá dẹjú ẹ̀nà rí pé ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ tó takò tọ́lá tó rẹ̀ kò tó fẹ́ mú àwọn èèyàn kó fẹ́ èèyàn jẹ́ lọ nínú ètò ń jàràn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà yí pé ó takò pilẹ̀ ní tó nígbà tẹ́bá tó jí ní kẹtó kásùbá tẹ́bá ti jẹ sàárì tí ẹ̀sùn lọ fọ́láfàlà wà máa amúrù hádà rọ́jùl ọ̀rọ̀ arákùnrin yẹn kìí sọ ọ̀rọ̀ ṣùgbọ́n kò ṣe tẹ̀lé. Ẹ̀kọ̀ tí ó mú kọ́ máa hú yà ó máa kẹ́ àmàdì fa àwọ́rọ̀dàhùn mú náà. Ọlá ní Fìràánù ló máa léwájú fáwọn èèyàn lálẹ́kẹ́ àmọ̀ Abọ́síwájú báyìí àwọn èèyàn tó náà wá tẹ̀lé. náà lọ? Àwọn rẹ̀ síwájú àwọn náà wá tẹ̀lé. tó ń kún ọlọ́nu náà nìyàn. Fàárọ̀dàmùmù náà. Ọlọ́run àti máa tí ọlọ́bàjá wọ náà. Wàbí tí fi lè tẹ̀lé àwọn àfá alágbàkù ayé. Àti wà àti wọ́n jẹ́ pé dàrí kíámọ̀ ẹjọ́ máa jẹ yàpọ̀ ni. Ṣùgbọ́n tó bá rọ́jú tẹ̀lé àwọn àfọ́ àtọ́rún tó lójú láyé. Àti wọ́n àti wọn lálẹ̀kí àwọn ẹjọ́ wà wàlìjánà papọ̀ ní. Àkójò mú kọ́ mẹ́rù yá ó máa ń ṣe yàwọ́ táwọn náà yàwọ́ pẹ̀lú ẹ̀, bẹ́ẹ̀ náà lọ́lọ́run yún àwọn èèyàn kan tí ànábì musa àbẹ̀lá ti kúrò lẹ́ẹ̀kan àwọn èèyàn gbọ́n gbà àwọn ṣoríire àìmàtà yàjọ́ nàbí na lámà sọ́bàrù torí pé yà jẹ wọn lọ́lọ́ fílò kẹ́lùmọ̀ lámà sọ́bàrù ìyá máa jẹyàn tí wọ́n bá dótò dodo òdodo kì í sáré jáwó tó bá tẹ̀ máa padà dé kò rọrùn ojú èyàn kọ́kọ́ rí o ìkòkò tó bá fẹ́ jata àwọn àgbàlagbà ní ìdí rẹ̀ agbóná ṣàzá inú lèmínà ní aláàkọ̀nà àbẹ́rẹ̀ lèmíhà ní ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo ẹni tó ti jẹ́ nǹkan láyé lónìí ojú tí wọ́n náà ti rí ojú tí wọ́n ti rí ṣífẹ́ mú kí abẹ́lá ó ní ìyẹ̀gbà tán fi ni olówó olówá lórúkọ tó lágbàríkà tún wọn ní Nàìjíríà lónìí philanthropist yẹn dẹ̀ dárúkọ ẹ̀ níbodó ń gbé wọ́n máa sọ pé òun náà dẹ̀ náwó bí Abíọ́lá ni àfi bí ìgbàsẹ́ pọ́ ọlọ́ndìdì gbé kalẹ̀ dí òjíṣẹ́ kan gbogbo orúkọ olówó tó wá kù bọ́ ṣe ní tó bọ́nà ṣe pọ̀ tó orúkọ tàbíẹ́lá wà ojú àárí kíyàn tó di nǹkan ọmọ òjìyà ọlọ́gbọ́n wọ́n ṣàrẹ̀ fún wa ta lòlùkọ́ ẹ̀ ìwọ̀fẹ́ jẹ́ yàrá pọ́lọ́pọ́ ọmọ sí yóò لغير عناء لغير عناء فالجنون فنون بغير عناء فالجنون فنون تمنيت أن تكون فقيها مناظرة تمنيت أن تمضي فقيها مناظرة Ohun ẹ̀kí wọn náà jẹ́ ń tọ́mọ máa pè lágbà fẹ́ẹ̀sì. Ohun ẹ̀kọ́ máa pè ní onímọ̀, ohun ẹ̀kọ́ máa pè ní scholar.

Tàmánẹ́ta. Ṣùgbọ́n wùn ẹ́, wọ́n náà jẹ́ ní ìfọ́kì hánwò náà fìra wọn. Ṣùgbọ́n bó ṣe wùn ẹ́ yẹn, bẹ̀rọ ìrìn àná ẹ̀. Ó wá fẹ́ pàṣù ẹni sẹ̀ kankan. Bẹ̀rọ ìrìn àná ẹ̀. fẹ́ ṣe wàhálà kankan. Bẹ̀gẹ̀rẹ̀ fẹ́ ṣàìsùn.

tó yẹ pé ọlá náà fi tọ́ wọn ọlá yẹn pa wọn lórí wọn padà ṣiṣẹ́ wọn lẹ́kọ̀ọ́ wọn mọ̀wé wọn mọ̀ kéwú wọn lè manage business bàbá wọn torí pé ọlá yẹn náà fi tọ́ wọn òpò náà pọ̀lọpọ̀ rán àbàbá yẹn náà kẹ̀dẹ̀ rí ó lè má jẹ tó ti ẹ̀jẹ́ kó náà fílì ẹ̀ná wá rọmọlọ́ra kìíní ní fámásì ìsàlẹ̀ ń tẹ́ tí ò dé yà ní mọ́ṣúárì káàmà bá ń polówó lè ṣẹ́ tán fún alówó ẹ̀ ó tún wá fúnlówó mọ́tò fúnlówó ọ̀kadà àá ẹ̀wọ́ ní distance tó tó yẹn táàfẹ́ sàrìn láti ìwájú eh, ẹ̀gbá skùl ní ebí ọ̀bákú tó wà ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ máàtì lọ sí sábó fẹ́sẹ̀rìn lọ́pọ́n mi ládásán ní kúgbà obìnrin kan wà ní eh, ní àdásán bẹ̀ ká tó dé ọjà àdásán níbi mọ̀ṣúdábẹ́lá primary school yẹn ìyá rúnà lọ́n pé ọmọ lọ́bọ̀ àfọ́ àrẹjá ń yàrù nà ẹlẹ́jà ẹni tó bá dé àwọn àdúgbò àgbàlagbà tó wà ń bẹ́ bèèrè pé pòmọ́nẹ́ nìkan jẹ́ yàrù nà ẹlẹ́jà ó bá lẹ àwọn denomination owó tàà nọ́gbà náà alẹ́sàrò ìgbà ẹ̀ 100 naira ń àwọn wá ta kẹ́ẹ̀kẹ́ sáàdà tán àwọn àṣámẹ́ egun àwọn àṣámẹ́ egun àwọn ẹlẹ́ran yẹn àwọn àti ilé yẹn tó rí kwakó báyìí bàbá nẹ́ra àwọn wá ra àwọn lè kí wọ́n fẹ́ epo kẹ̀ àwùjọ wọn bó ṣe ń ṣe ṣàfẹ́ rí epo wọ́n fẹ́ fi epo sílẹ̀ àwọn àṣámẹ́ egun bọ́kọ́ta ara yẹn láwọn ti wá sí tán láhìlá òróró tó bá fún jáde láàrẹ̀ lépo Tàbátí wá tí ọ̀rọ̀ sí àwọn tí wá sọ́tọ̀ òkòkò bẹ́ kìtà ṣe rí mo ṣe tó jù sí wá náà rí ọfẹ́ <laughs> fi kí ó bò mọ́lẹ̀ yá sọ irú ọbẹ̀ yẹn gẹ̀rẹ̀ rẹ̀ tí mọ́ rú ọbẹ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ tí ò ṣe jẹun tútù ni o àbá ti gbé kaná bá ti à ń tẹ̀bà kalẹ̀ báyìí à ń gbọ́ ọmọbẹ̀ tọ́bẹ̀ bá ti ń gbóná báyìí fẹ̀bà kó ní ó yá tó bá ti tútù bá máa sùn ni

ìyàn bá ìdẹ̀ ìṣẹ́sàmì ṣe máa ń kàwé àti ha sórí àà ah, kírédé aláti ah, kékeré na máa sábà pè mẹ́ sẹ́rí kan ọ̀tọ́ wọn kírédé rẹ̀ ẹ̀ṣẹ̀ṣẹ̀sàmì tọ́ ni a máa ń ah, ṣàtún kàwé ni ah pẹ̀lẹ́ kódà tó tọ́sẹ̀ kan sáwà nílẹ̀ lédé yẹn báyìí yàbẹ̀lọ́ láti oríṣiríṣi ẹ̀ka tó sáré yọ padà pẹ̀lú da rìsáàfù ní pẹ̀kẹ́ tó yọ òtúbọ̀

ẹ́ sáà tó bẹ̀ lánàá sáà mẹ́rin lánàá mo fẹ́ sẹ́ni lọ́dún kan ní oorun mi wallahi lásùn mọ́ ń padà jù sórí kọbẹ́lá mo ń lọ sí jáyì lẹ́yìn ní ẹ̀yìn ìjàyọ sútù ẹ̀jà ìgáràjì mo wá ń padà ti maraka sẹ́mi àti sharaf ọmọ àbúrò dájú wa inú yóò wá ń mú àwọn ń dá mọ́tò dúró púpọ̀ tí ẹjọ́ mi ní 5 naira tààlì fi wọ mọ́tò 5 naira tààlì fi wọ mọ́tò àwọn afẹ́sẹ̀ ní dé di ibi yẹn ẹnìkan ta oúnjẹ mẹ́ tó ń tó gúnfẹ́ báyìí ìjá mọ̀rú fá ẹ̀ṣẹ́ bàbá wa tàbá lọ lára rọ́bà tó bá ń pa ògùnfẹ́ báyìí ya ojú wa máa ń yọ́bi kí wọ́n ọkùnrin kọ́ ló máa bá wọn pa ọkùnrin yẹn a ti máa a ti máa fa átàbí kọ́ sọ pé ká náà kìtẹ̀ wá gba ẹsẹ̀ káàlọ́ ọ̀sẹ̀ tàbá délé ọ̀fùmọ̀ṣíu ibẹ̀ ni mo wá nìrí láti mọ́ríkà sínú yẹ wá bẹ̀rẹ̀ àwà dámọ́tò dúró títí èmi wá jókòó sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà bẹ̀rẹ̀ ṣaráfù wa ń bá mi dáwọn tó dúró kò sẹ́nì kankan tó gbé wa Allahu Akbar kò sẹ́nì kankan tó dúró gbé wa tọ́ ìgbàtí ni yẹwà tó wá lọlẹ̀ díẹ̀ àtijọ́ máa dágbọ́n takẹ́ẹ̀kẹ́ bọ̀ bá ṣe wọ́dé lérí ibẹ̀ náà láti máa ń gbé mọ́tò kọjá ní ìsìn àdúgbẹ́ fọ́lọ́wọ́n títí ti wá ń dán gbìnrin

àbí àwọn àpọ̀rọ̀ ní ẹ̀yìn ẹgbà tí gọ́ọ̀nà kan bó ṣe ń rí iṣẹ́ kékeré lẹ́pẹ́ kí ní yẹn kò máa ìzì Qalu a'innaka la anta Yusufu qala ana Yusufu wa hadha akhi قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. bó ṣe rí fàánà bí yusuf jọ kí ní àná rè é. kọlu. àwọn bírọ́dà sí rẹ̀ wá ń béèrè pé. innaka la anta yusuf. wọ́n ní ṣé wọ́n ní yusuf.

ọmọ yẹn á ah, báwo ló ṣe méèkì ẹ̀ náà. kọlu iná kala àǹtà Yusuf. ẹ̀bẹ̀ tí máa kàn bẹ́ ni pé jọ jẹ́ kí mi àti báyẹ̀ ká fọlá láwọn lójú jájúgbẹ́ fọ́lọ́nkọ́lọ́n ti padà dámọ́ wọn lẹ́nu tán bá sọ síta a máa jẹun jẹ

Ọdẹ mannàlọ́wọ̀ àlẹ́yìnà. Arábísù kọ́dọ̀ wá sọ pé sọ, a dúpẹ́ fọ́lọ́run, ayọ́pẹ́ ti yọ, àbí sí àlọ́wàzì. Ìyára ló fa àti ìdúpẹ́, ayé ọpẹ́ ti yọ. Àti ìdúpẹ́, ayé ọpẹ́ ti yọ. Arábísù sọ pé èmi náà rè, قد Àríbẹ̀ẹ̀kọ́ni. Ọjọ́ tó àbára mùsùlùmí àdọ̀ fi ń fọṣọ, irọ́ ṣe àdọ̀ fi ń fọṣọ ní ìsìn. Ṣàwà. Liquid soap nínú òkè. Ọṣẹ olówó. Àwọn náà rà fún yàn. قد من الله علينا إنه من يتقي ويصبر gbogbo wàhálà tó ní kálukú náà ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ajásọ́lá fún ìpẹ̀lú ògùn ọlọ́run. innahu man yattaqi wa yasbir. èyí tàà náà forí pò lọ́wọ́ ọlọ́run ajá lálùjọ lágbára ọlọ́run. àmín. anábì sùn wá ń sọ fún ọgbẹ́ tọ́lá ní tún sọ fún ni pé innahu man yattaqi wa yasbir. ẹ̀ kọ́dà sí ìlànà àmà pariwo ó ní dájúdájú máa yẹ dákì ẹnikẹ́ni tó bá páyà ọlọ́run dátù ẹnikẹ́ni tó bá pọ̀ òfin ọlọ́run ọba mọ́ tó dì túnmọ̀ tẹ́kẹwà nìyẹn tó dẹ̀ jìnà sẹ́ṣẹ̀ tó ń tẹ̀lá ṣe ọlọ́run ẹni tó bá fi lè rẹ́lẹ̀ yẹn ṣe má fọ̀dọ́ ẹ̀ ṣe ṣìnà má fọ̀dọ́ ẹ̀ mumukumu má bá wọn mú làkókò má bá wọn mú ẹ̀lẹ́ má dẹ̀ bá wọn gbọ́mọ má bá wọn gbéṣẹ́ má ṣolóṣó má gbọ́jà má hùwàkíwà

ọ̀rọ̀ máa jẹ́ díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ máa jẹ́ díẹ̀ díẹ̀ àwọn ọ̀gbẹ̀lẹ̀gbà náà níbi pẹlẹbẹ láti máa mú ọ̀dẹ̀ jẹ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ṣe sùúrù farada ṣorí níjọ́ tí ò bá só lọ́wọ́ ẹgbẹ̀ àwọn èèyàn ti ní o mọ̀ fọ́ àlámọ̀ àṣáà lákàyà máa sáà ẹ̀bí àbá ṣeun tó hùn ápàdà pàdé tó máa bá nínú jẹ́ so ilé ìníká dúró tì ẹnikẹ́ni tó wá fi lè ṣe sùúrù tó pàtílẹ̀ báyọ̀ ọlọ́run ọ̀fọ́ iná wọ́ àti pé nǹkan méjèèjì yẹn kọ́kọ́rọ́ ni fún àti làláyé فإن الله لا يدع أجر المحسنين Ọlọ́run ò ní ra dáadáa ẹni tó bá fara dá tó ṣe dáadáa ò ní ra láre. Ó ní padà wá jẹ̀yà ẹgbẹ́ wá padà jọrọ ni. Sabrun jamilan. Ẹjá ṣe zúrù ká fara dá. Sabrun jamilan. Káforí ti gbogbo tó jíwá bá ń rí lọ́wọ́ ẹ̀ káṣà bá ṣe zúrù. Kullu shay'in mawqutun. Gbogbo nǹkan pátá ó lásìkò. Fàkúlò ṣe ìmà òkú tó. Gbogbo tó ṣẹlẹ̀ síyàn láyé ó máa dìtánjọ́ kan. Fàkúlò ṣe ìmà òkú tó. Márùkú wọn máa lọ bẹ́ẹ̀ o, ó ní àsìkò. Lílé ájí láti sọ́gá ọ̀bà lè sọ́bùrì yá kú tó. للعجلة الصخر بل لي صبر يموت ẹ̀rẹ́pẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó di oge sára lónìí náà tẹbá mọ́ táwọn kan ti pass through gbogbo oríṣiríṣi táà ń lò sọ́wọ́ aago àwọn fóònù táà ń lò àwọn oríṣiríṣi irin àwọn oríṣiríṣi ike

olólùfẹ́ wa ẹni wa alájọṣepọ̀ tipẹ́tipẹ́ wa aláhù Abdurrahman shine number one kọlọ̀kọ́ máṣẹ́bà wa ọmọ náà bẹ́ẹ̀ ó kílẹ̀ shine orúkọ yẹn kílẹ̀ o kọlọ̀kọ́ jọ ọmọ náà kọlọ̀kọ́ wà wọ́ kọlọ̀kọ́ wà dá sí kọlọ̀kọ́ wà wọ́ lọ́wọ́ dá sí orúkọ kan nílànà ẹni rẹ̀ ni wọ́n sọ ọmọ yìí zaid

tí ń tí ó wà ní ọba tó àbí kí wọ́n sèsì ò torí ṣáà ń ti pèrò wa ni wọ́n mọ bí ẹran mẹ́rin ni wọ́n pa lórí zay ọmọkùnrin tí wà ní ohun tó wá jẹ́ sọ́sùkù gbà tí kó gbéra tó wá jẹ́ ní Ramadan nínú mẹ́wàá gbẹ̀yìn <laughs> Ramadan wà ń ta òkìkí kan lọ́tọ̀ last ten days òkìkí kan lọ́tọ̀ ọkọ̀ tí ò ṣe dọ́wọ́bò ní ah, zéèdì gbélé o ọlọ́njọ́ májẹ́ ma bá tó kiri lé pò yẹ kó jókòó gidi afẹ́ máa lọ ara wá ní ọ jókòó ṣe bá aṣọ́rọ̀ rẹ̀ ní ọ zéèd ọ̀nà ni orúkọ ọmọ wa ọlọ́njẹ́ kó náà ṣoríire ọba tó jẹ́ kí zéèd kúnà sábìlì tàná ṣoríire kó ṣẹ̀sìn kó dẹ̀ jẹ́ nínú àwọn ẹni rí tàná kí z ilé iná zaid bin abdurrahman kọ́nà jẹ́ kọ́nà ṣoríri ọláwálé ọlá oríṣiríṣi ọlá ló kún ìbá yìí o ọdápọ̀ láàrin wájú náà lélẹ̀ ṣe kàlọ́wàsí wọ́n ló ní tó gbogbo sọ́jọ́ wákà o ọláwálé ọláàrin wájú ọlá kan tó wà ń rẹ̀ orílẹ̀pọ̀ àdígírí ní ah, orí rẹ̀ onílẹ̀pọ̀ pẹ̀lú ògùn ọlọ́run bóyá orí ló pé ló máa jẹ́ orí ló pé akànnì akànnì ẹ̀yà òdèjú bá wọn sọ àkàn ní ẹ̀nà ìdíbá ká. máa bá kan ní o nǹkan rẹ̀ kú nílẹ̀ tó fẹ́ bá wà sí. bàbá kan ní dà bàbá kan ní àjárí bàbá kan ní àgúsọ̀ bíyá. máa bá kan ní o nǹkan rẹ̀ pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wà sí. Má pa kan ní ìkànnà pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wá jẹ́, má pa kan ní nǹkan fọ́ nílẹ̀ ló bẹ́ẹ̀. ṣẹ́rù pé wákàjá rẹ̀ ní ẹ̀dẹ̀ wá dáhùn Wákà ọba wẹ̀jẹ́. Wákà ọba wẹ̀jẹ́ elédè rẹ̀ wákà súnnà ni. Ọgbà kan ní o, ọlọ́run mápà kan ní sọ́nà pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wà jẹ mápà kan ní. Ah, bàbá kan ní bàbá àbúsẹ̀ bá wà jẹ. Bá mú má bàkà ní nǹkan pọ̀ nílẹ̀ tó bẹ́ẹ̀ lọ. Má bàkà ní ájú wa nílẹ̀ tó bẹ́ẹ̀ bá wá lọ. Má bàkà ní ìkàrí pọ̀ nílẹ̀ tó bẹ́ẹ̀ lọ pé mọ́pàá kan ní àwẹ̀ wá nílẹ̀ tó fẹ́ bá wá bá mọ́pàá kan ní òpápọ̀ nílẹ̀ tó fẹ́ bá Tásọ pé máa pàkà ní ìzàkáwà nílẹ̀ tó fẹ́ bá wá yọ máa pàkà ní nkàrí pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wá ẹni má pàkà ní Kùránì wà nílẹ̀ tó fẹ́ bá wá kà á máa pàkà ní nǹkan pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wá ṣe àbẹ̀rọ ọba fún akànnì zaid ọmọ abdulrahman tí gbogbo wa mọ̀ sí shine èmi náà san owó wákàyà ẹ̀rùn san owó wákàyà máa pàkà ní ooo ìrún wà nílẹ̀ ẹkún kò lè gbà wọ́n jẹ́ bẹ́ẹ̀ kó sápọ̀ ni ojú pápá kan ní òǹkan rí nílẹ̀ tó fẹ́ bá wá sí ìmọ̀ pátá ní ẹ̀kan rí nílẹ̀. ṣé ọ̀lọ́ ti ṣe máa dáwọ́kà mí rèé máa dá mi náà tó fi máa gbẹ̀bùn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ máa dá mi náà tó fi máa gbẹ̀bùn dídí ọlọ́run ní fi Àkànní ọmọ ṣáìn ọmọ Abdulrahman orí ló pé ọlọ́run ọmọ náà ọlọ́run bá wọ́wọ́ dá sí o má fi pa ọlọ́kùn má fi dà wádà mú má fi tìtínà wà tí gbogbo àwọn tó kúnnà látòkè délẹ̀ ọwà ṣe gbogbo wọn lólórí rí ọmọ ọwà ṣe wọn ọmọ arísìkì tó kẹnu owó kékeré ò nínú ẹkọ́nọ́mì Eh, tó máa tó tó máa ṣẹ́kù láti fi ṣojú ṣe wa àmì ọlọ́run kó máa ṣàpèsè fún wa eh, ọlọ́run pèsè fún wa ó ṣe lè hùn kí a máa gbọ́ pé ó nágbára ó nágbára jẹ́ kó rọrùn fún wa láti rí ṣe ọlọ́run àjọkàn tìrọ ọlọ́run eh, subhanakallahumma wa